tó ìwọ tó jókòó níwájú mi ìdójútì ńlá ló jẹ́ fún mi wípé mo bá ìtàn sùn tí méjì bá gbọ́ máa lómi bá gbọ́ máa yẹ ká jẹ́ kó and that is why I am begging you please forgive me iṣẹ́ ìṣùgbà lèrè yìí mi mọ nǹkan tó ṣe mí kíní nǹkan wọnú ara mi ó lè jáde i can't mi ò tí ì rí lè believe ara mi. èmi náà ti mọ̀ mọ̀ wípé ibi tó máa já sí nìyẹn iṣẹ́ ìṣù mi wá oh, ṣe o èṣù ló lò ẹ́ níwọ̀n bá ọmọ bíbí inú mi lájọṣepọ̀. má tún rò lọ síbẹ̀ yìí láti sọ àti mo fi sọ òwe lè. kémi máa rò lọ síbẹ̀ ah, fọlọ́runṣọ́ ìkànnì ẹ̀ o ìkànnì fọlọ́runṣọ́ tó bá sọ wípé omi ló máa ṣe ẹja ọlọ́rìṣà kò dẹ̀ lérò pé òkúta fẹ́ sìn yìí ẹ ṣèlú síta ṣáá. òótọ́ lọ̀rọ̀ ní ti ẹ̀sùn sàn bọ́ọ̀t ìyá mọ̀ pé kí ìṣẹ̀ran ríro ó lè bàjẹ́bàjẹ́ èèyàn láàyè. ìyá mọ̀ pé ó ní gold kí ló special ọ̀rẹ́. Ah, bàbá ṣe rí nǹkan tí wọ́n sọ ni pé àjẹ́ níyà mọ̀ pé o ah, tó bá tiẹ̀ jájẹ tó kọ́ máa ń fò lóru nìkan ìyẹn tún bẹ́tà àjẹ́ tó yẹ pé ọ̀sán àtòrò ló fi ń fò ni. gbẹ́dísọ̀. tí ìyá àmọ̀ pé bá jẹ́ àjẹ́ àbí kí ló sọ ẹ mọ̀ bóyá ìyá tó bí èmi ò ń lo lórí àjẹ́ o. ìyá mi ti ka bíbélì láti Genesis dé ìfihàn kí lẹ̀rù àjẹ́ wá fẹ́ bá fún àbí kí ló fẹ́ bá ẹ̀mí ọmọ ẹ̀ fún. fẹ́ kẹ́ ẹ mọ plan wa àbẹ́gbọ́ ó tún mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé a máa carry out operation yẹn ní ọ̀la ó tún mo fẹ́ kó yẹ yín nìyí a dẹ̀ ní láti lọ síbẹ̀. bọ́s níbi ah, sí àdèfí ẹ̀ o. bọ́ mo kàn fẹ́ kẹ́ wo ah, ọ̀rọ̀ àjẹ́ tó ń sọ yìí mẹ́ ah, bí ayé dẹ́rẹ́ ti ń tẹ̀lé tẹ̀lé ṣe sí. ogun máa pa ẹ̀ dẹ̀. o fẹ́ kó wá ìtìlẹ̀ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ kó tó di pé àjẹmú ẹ̀jẹ̀ wọ́n ní mi fẹ́ gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ àjẹmọ́ tá làjẹ níwájú tiwa ọ̀rọ̀ má di o màwòdì ìyá ẹ̀ tó bí òun ló àṣà a máa pínra wá sí méjì a ní láti lọ sí operation stamina. ẹ bọ̀ ẹ sọ. wọ́n ló máa gbé crew member lọ. noted adagende. bàbá. èmi àti àjọrìn inú afẹ́fẹ́. tẹ́ bá ti ló yá kí ilé tégún bá ti yá ó ti yá ọ̀rẹ́ náà nìyẹn. ẹ prepare ara yín sílẹ̀ stamina jẹ́ kí n yẹ. omi ṣe tó fẹ́ poró náà ọ̀wàrà òjò ṣe tó fẹ́ poró ọ̀gbẹ́lẹ̀ níjọ́ tí omi bá padà lẹ́yìn ẹja ọjọ́ náà lẹ́jà wọ ẹ̀wọ̀n ewúrẹ́ yìí ti pé pọ̀nkó lówó ẹ̀mí ó ṣetán ibi ogún ọdún àgùntàn yìí ti da yẹ̀pẹ̀ sí èlùbọ́ lówó ẹ̀ ó ṣetán àti sùn láì jẹun ah! ó dàdà má dà àwọ̀ ọ̀rẹ́ mi má dà mí wọ́n ní ẹni tó bá dalẹ̀ ó di dandan kó balẹ̀ lọ fọlọ́runṣọ́ ó ti dalẹ̀ fọlọ́runṣọ́ ó dalẹ̀ ó ti dà mí ó dẹ̀ di dandan kò balẹ̀ lọ. Ah! Ah! fọlọ́runṣọ́ ó dà mí ó ti dà mí. kí ló ń ṣe ẹ́ kí ló yẹ tó ń sunkún. èmi ti bàjẹ́ ah. èmi ta mo ti dáràn. kí ló dé bá mi sọ̀rọ̀ jọ̀ọ́. mo ti dáràn. fadékẹ́mi má fẹnu pèpèpè sí rẹ lára. lóòótọ́ a ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánwò àṣekágbá ni gbogbo wa rúmbà tó yà ọmọ ọ̀nà táwọn elétò ìdánwò yìí máa gbé yọ sí wa hmm. ẹ má sunkún mọ́ jọ àbí o tilẹ̀ gbọ́n bìkan pé èsì ìdánwò rẹ̀ ò dára ni. tó bá jẹ́ pé tèsì ìdánwò ni kí bàbá tí ó kíláàsì ni ó tún ka kópakọ́ládé ti bá tèmi jẹ́. kópakọ́ládé kí ló tún ṣe fún ẹ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ jọ. ìbálòpọ̀ ọjọ́ sí. Uh-huh ti doyún. Yòdè tí mo pè mo ti lóyún o. Ìwọ̀n pé mo ti lóyún. Mo ṣàrí kó rẹ̀ mí. Mo ṣe ń fi ni mo tún tán. Wọ́n lọ ṣàlàyé fún àǹtí nọ́ọ̀sì ọlọ́sí oyè mi pé mo ti lóyún oṣù mẹ́ta torí báyìí mi ti bàjẹ́ báyìí mo mú fẹ́ wá kọ́ fásitì ìbò mo fẹ́ wá kọ́ pákọ́ládé sí i. ṣé o bàjẹ́ o sì wá kọ́ládé lọ síbi kankan èmi mo lóyún inú ẹ èmi mo lóyún náà tọ́nà ṣì ń bẹ láàyè tẹ́mi rẹ̀ sì ń bẹ láàyè ìyá àkọ́kọ́ ò ní jẹ́ wọ́n kàwé ẹ̀rẹ́bí tó fẹ́ kàdé wọn ò sì ní sọ fún ẹ̀dá láàyè kan pípẹ́ mi kan mo lóyún inú ẹ̀ ìyá gba ìfẹ́ tí mo ní sí ẹ ṣètò olókọ́ mi nìyẹn. Ha <laughs> ha ha ha! mi ò ní ẹ pa o àmọ́ látòní lọ mo padà lẹ́yìn ẹ̀. jà kí ló ṣẹlẹ̀ ó ní kí ni ó ní kò yí nà yí nà yí. ẹ wọ ọjà mọ ẹ jẹ mọ jà ẹ jẹ mọ kò yí. ọmọ ní kọ́ ọmọ ní kọ́ ọmọ ní kọ́. Baba, olóòjò. Balẹ̀ bàbá. Bàbá náà ni àbànújá ni ẹ. Bàbá bàbá. Àlùbáríkà. Àlùbá lẹ́lẹ̀ tó bá bàbá tí mo rẹ̀ ọ́ ti bí mo ti bá. Irú mo rẹ̀. Olúwa mi o. Baba, mi o. Olúwa mi o. Bàbá o. Bàbá o. Balẹ̀ tuwale bàbá o tuwale olúwa mi ó yá jáde jáde sílẹ̀ jáde kú ọbẹ̀ bàbá o tuwale bàbá o wá bàbá wá wá wá wá ẹ̀gbọ́n mi wá kò fẹ́ kú sa ta ló mọ ọdẹ mi ẹ̀gbọ́n mi wájọ mi ò lélẹ̀. Babatunde Ìṣọ̀lá Fọlọ́nṣọ́ arúgbó igbákejì òòṣà alákọ̀ọ́lẹ̀ ògùnbé. bàbá ti lè ṣọlá lọ́nà. òòṣà òde òòṣà òde òòṣà. àbíkẹ́ àbíkẹ́. Àbíkẹ́. sábìkẹ́ fi mí lẹ̀ lónìí iná kú mi ò rábìkẹ́ ah. omi fẹ́ tán lẹ́yìn ẹ̀jà rèé. kanlẹ̀ o. Ah. láti bò bó ló ṣe wọlé o bá gate man bẹ́ẹ̀ ni. láti ìlú yìí. láti ìlú yìí. ẹnu géètì ni mo gbà wọlé ah. mo bá gate man níbẹ̀. òun ló ní kó wọlé wá. èmi ni mo sọ pé mo fẹ́ wọlé. kí ló ń fẹ́ kí n ṣe fún ẹ ìrànlọ́wọ́ wo ló ń fẹ́. ìrànlọ́wọ́ tó pọ̀ ni mo fẹ́ látọwọ́ yìí. bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ owó ni mo nílò owó tó pọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ fún mi. mi ò lè fún ẹ mi ò lówó lọ́wọ́ kó dẹ̀ jáde mo ṣe ń wẹ̀ yẹn lálẹ́ yẹn ń bọ̀ wá ká láti wá tọrọ ìrànlọ́wọ́. bàbá kò sí ìgbà téèyàn ò lè nílò ìrànlọ́wọ́. èdè ah! ah! àpọ́nlé ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú yìí ṣí ẹni tí wọ́n ń pọ́nlé àbájọ tí wọ́n fi sọ pé ọ̀rọ̀ ló ń yọ òbí lápò òun náà ló ń yọ ọfà nínú àpò gbogbo owó tó wà nínú ilé yìí pátápátá bó ṣe lè wò kó tó ó ní mo fẹ́ gbà. mi ò ní owó lọ́wọ́ nínú ilé yìí mi ò lówó. ò lówó ṣé o mọ ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ ah. fọlọ́run ṣọ́ ló ń bá ẹ sọ̀rọ̀ ah. gbogbo owó tó bá nínú ilé kò kó fún mi bí o sì bẹ̀ wá pàdánù nǹkan méjì má pa ẹ́. Ah! mi mi mi ò lówó irinṣẹ́ tó ń tẹ́wọ́ fún mi ni mo ní o mo mo ní irinṣẹ́ tí ó ń tẹ́wọ́ fún mi. irinṣẹ́ tó ń tẹ́wọ́. bẹ́ẹ̀ ni sà. kí ni sọmọ yẹn. mo ní ẹ̀rọ tó ń tẹ́wọ́ tó bá dẹ̀ ti tẹ̀ lọ́jọ́ kan báyìí mo gbọ́dọ̀ ná tán náà. É, ilé mi. ẹ ilé tó bá tẹ kò o díjọ́ kejì. nìṣó bẹ́ẹ̀ kí ló fẹ́ tó ń tẹ owó fún ẹ tó lówó àbídà. òun náà ni mo fẹ́ ṣe yìí kẹ náà rẹ. kí ni rádaràda tó kójú eré ọmọdé kí ni gbogbo eléyìí. wá kówó rẹ o mọdé wá kówó rẹ wọn lọ́nà òun wọ́wọ́ wá kówó rẹ o wá kówó rẹ òun lọ ní òun wọ́wọ́ oṣù tí lọ́wọ́ báyìí wá kó ọ̀sìn gbọ́dọ̀ náà kò ní ìmọ̀ ọ̀nà tán wá kówó rẹ o. show. Túndé Ìṣọ̀lá Fọlọ́nṣọ́ nígbà tí mo bí ẹ tá a kó ẹ àdúrà lágbà Ọlọ́run àdúrà tí mo gbà fún ọmọ mi nígbà tí mo bí díjọ́ kìnínní ànájà kò ṣẹ mọ́ lára dá ọ padà ìwọ ló ní ọkàn bá a sí ìjòyè má mi wọnú ẹ lọ má mi wọnú ẹ lọ má mi wọnú ẹ lọ gbogbo ẹ̀mí èṣù ẹ̀mí ẹ̀ṣẹ̀ ẹ̀mí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù nípa agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa bá mi ká kúrò bá mi ká kúrò bá mi ká kúrò bá mi ká kúrò bá mi ká kúrò Ọlọ́run ojú má jò ó tì mí lórí Babátúndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ ọ̀tá má jò ó yọ̀ mí ayé má jò ó béèrè pọ̀ Ọlọ́run mi dà mo bí ọmọ kan ṣoṣo ó tún jalè Ọlọ́run ṣàánú mi ìwọ ló ní ọkàn ọba ìwọ ló ní ọkàn ìjòyè wọnú ẹ̀ lọ ṣe bí wọ́n sọ pé n tá a bá fẹ́ ká béèrè ó ní ká gbàdúrà ó ní ká kanlẹ̀kùn mo ń kanlẹ̀kùn báyìí ọlọ́run gbàdúrà mi bá tún lè ṣọ̀nà fọlọ́nṣọ́ bá mi dá a padà bá mi dá a padà bá mi dá a padà gbogbo ẹ̀mí èṣù olúwa jẹ́ kó jóná gbogbo ẹ̀mí ẹ̀ṣẹ̀ ẹ̀mí olè ẹ̀mí àfọwọ́ra lórúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù kristi ọlọ́run mi bá mi ká kúrò má bí ká kúrò. èmi ò gbé ojú mi sí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá ìrànlọ́wọ́ mi ti ọwọ́ olúwa wá tí ó dá ọ̀run àti ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀ ẹni tí ó ń pa ọ́ mọ́ kì yóò tó gbé kíyèsí kíyèsí kíyèsí. ọlọ́run tó ń So èsì ọ tó lọ bí aláìlẹ́nìkan. bàbá ẹ̀ ń ka bíbélì. mo ń kà á. orí ohun tí ò yé mi ló yé mi tó là mí lóye àti di ẹni tí ẹ̀yẹ ń yẹ nínú ohun gbogbo nínú Jésù Jésù kìrìtì ní ọ̀nà ìyè àti ọ̀nà òtítọ́ ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò rí ìyè mo gbàgbọ́ o ó sì ti rí ìyè bàbá ẹ gba Jésù báwo lè ṣe rìn ẹ gbà mí kẹ ewu kan yìí ó ti wẹ àwúre kọjá ewu ọ̀wẹ̀ àwúre débi pé ó lo ewu jù ewu sì jáde gbogbo eré ẹ sani satade baba. bíbélì máa ń kà lẹ́sẹ̀ rẹ̀ yín. ọ̀rọ̀ àpáta tí ó dàrí yànjiyàn ń jò ní ìta àjọ lọ́bẹ̀ òun ni mo fi ṣalábàápàdé Jésù ní nǹkan bíi ọdún méjì yìí làwọn ìjọba kan bá dé ni wọ́n bù ṣe gàdà wọ́n bù ṣe gèdè wọ́n ní títì jẹ̀bẹ̀ o wọ́n bá mú katakata wọ́n yẹ sí àpáta nìdí èyí tó túmọ̀ sí pé àdúrà àjọ kìíní àná tó ọgbà tó lérò pé ọgbà ọgbà èsì mi lè mọ̀ mo kúkú gbó ojú mi ni wọ́n fi ń hù èyí tó wá jẹ́ pabambarì òun ní fẹ́ǹsì tí mo bù ú jò tí mo ní kó dàwó tó dàwó lójú ẹsẹ̀ wọ́n kúkú ti gbé e dìde wọ́n sì ti kọ́ ilé síbẹ̀ táwọn èèyàn sì tán gbélé ọ̀hún pàápàá mo wá sọkún kíkorò èmi èèyàn lásán lásán bọ́lọ́wọ́n ọba fi gàgbàgà láì mọ̀ pé kínkín nínú ọ̀rọ̀ ọlọ́run báyìí kò ní lọ láìṣẹ́ wọ́n sọ ẹkún kíkorò sọ ẹkún kíkorò. ò sì yẹ lẹ́ni tá a bá máa pè lọ́mọ rẹ̀ mọ́. bàbá kámi kókan náà wọn lágbàṣe rẹ̀. bàbá àdúrà mi gbà jésù mo mà yàn ọ́ ẹ́ àdúrà mi gbà àdúrà mi gbà àdúrà mi gbà jésù mo mà yàn ọ́ ẹ́. Ah. ògo ni fọlọ́run lókè ọ̀run. Check this. Peace prayer, prayer ministry, ministering bro on on show. Folonsho. Folonsho Babatundere. So, iṣẹ́ Ọlọ́run ni fọlọ́nṣọ́ fi gbojú látọjọ́ yìí tá a fi wá wá wá tá a rí. Babátúndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ wọn ni ọjọ́ kan lẹni tó kú àtẹni tó lù máa pàdé èmi àtẹ́tí fi ojú wọn yọjú lù kí ni next thing tá máa ṣe pàápàá tó ń ṣe tí a máa lọ yóò sọ̀gà lọ́wọ́ kan. bíṣọ̀ bá pẹ̀lú. ẹ sọ wípé mo di ẹ̀dá tuntun ìgbà tí mo di ẹ̀dá tuntun ni mo lè láǹfààní paorisi láti máa bá yín sọ ọ̀rọ̀ ìgbàlà yìí nígbà tí ẹ̀mí èṣù tó yìí ń dọba nínú ayé ìránṣẹ́ rẹ̀ kò sí ohun tí mi ò lè dá lára kò sí ohun tí mi ò lè ṣe ọba tí ó mú ẹ̀mí adigunjalè kúrò ní ojú mi tó mú ẹ̀mí mímọ́ rẹ̀ eléyìí tí ó fi sí mi nínú. No? ó ní mò ń fi sọ fún yín lónìí pé kò sí ẹni tí ọlọ́run ò lè yí padà ní ìgbàkúgbà àti àsìkò tó bá wù ú praise the lord. praise the living jesus. oh ó ń gbọ́ ó gbọ́ ó gbọ́. ó ń gbọ́ àdúrà ó ń Praise the Lord. ó ti wà àárín wa o ó ti dé o mi ì mọbi tó dúró sí ó lè jẹ́ ọ̀dọ̀ tiẹ̀ ló wà nítorí gbogbo ẹni tó wà ní abẹ́ àkóso ọlọ́run òun ló lọ́wọ́ yìí arákùnrin kan wà níbí bàbá Positiki tí àìsàn kan ti ń dà láàmú ti pẹ́ àìsàn tó ń dà láàmú náà òun fúnra ara rẹ̀ ò lè sọ wọ́n fi agídí sọ fún pé kó wá síbi ni bí o ṣe débí ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé o ti rí ìwòsàn. ṣínkórómásíkà ọlọ́pàá kan wà níbí agbófinró kan wà níbí sẹ́ẹ̀ tí ìṣòro kan wà nínú ayé ẹ̀ lọ́wọ́ tó ti ń wò pé ṣó máa rí bẹ́ẹ̀ ṣó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣó yẹ kó jẹ́ èmi ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ìtúsílẹ̀ ó ti wọnú ayé ẹ̀ lónìí. ẹni tó bá ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ kó kí aleluya. What shall we do today? Today. trouble comes my way I will praise the Lord. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Bàbá o, mo gbàdúrà pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìyanu kí ó ṣẹlẹ̀. Kí ìwòsàn kí ó ṣẹlẹ̀ kí ìtúsílẹ̀ ṣẹlẹ̀ kí oríra ṣẹlẹ̀ kí ó ṣẹlẹ̀ kí ó ṣẹlẹ̀ kí ó ṣẹlẹ̀ kí ó ṣẹlẹ̀ kí ó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà ẹ ṣe é ní gbogbo ọ̀nà ẹ ṣe ó bá a ní gbogbo ọ̀nà ẹ ṣe adúpẹ́ ọlọ́run. ní gbogbo ọ̀nà adúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ọ̀nà mọ́mí ẹ kọrí ẹ ṣé o. mo gbé ọ̀gá nítorí o tóbi mo yìn ọ́ nítorí pé ìwọ ni ọlọ́run mo fi ọpẹ́ fún ọ nítorí pé ìwọ ni ọba tó ń farahàn ní gbogbo ìgbà ìwọ ni ọba tí ó ń bá mi ṣiṣẹ́ ìwọ ni ọba tó ń mú mi kúrò nínú ipò èrí ipò erí tí mo wà tẹ́lẹ̀ ìwọ ló sọ mi di ọmọ ìdí rèé tí mo fi ń gbé ọ̀gá tí mo fi ń yìn ọ́ lógo nítorí pé òun fi àmì rẹ hàn nínú ayé mi olúwa gbọpẹ́ mi olúwa gba àyìn mi olúwa mo dúpẹ́ pé o bá wa ṣe ìsìn tèmi má fi wá sílẹ̀ nígbà kankan jẹ́ kí ògo àti ọlá rẹ kó túbọ̀ máa wà nínú ayé wa àmín ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah. you are blessing jesus name. amen. dadi hmm? àwọn kan ń béèrè yín níta. kò sí problem ẹ jẹ́ kí wọ́n wọlé. ah rárá o wọ́n ní àfikẹ́ yọjú sí àwọn. Hmm? bẹ́ẹ̀ ni sà. ok kò sí problem ẹ jẹ́ Fọlọ́runṣọ́ Ìṣọ̀lá Babátúndé. ẹ̀rù báyà bí má jẹ́ kẹ́rù báyà ọgbọ́n <laughs> tó máa ń sọ wípé mò ń bọ̀wọ̀ olúwa kò yá lógún ọdún àti pé ọjọ́ kan ṣoṣo báyìí lẹ́ni tó kú àtẹni tó nù lọ́ máa pàdé onílọ́jọ́ yẹn gbé o ti ń gbọ̀n kí ló ń bà ẹ́ lẹ́rù. ẹ̀rù ò lè bà mí. Oh mo dúró lórí àpáta jésù kristi nítorí pé ilẹ̀ mìíràn ìyanrìn ni ó ní má fòyà nítorí pé èmi bẹ pẹ̀lú rẹ inú jésù ni mo wà ẹ̀rù ò lè bà mí àti wípé ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ ẹ̀yin ṣe kíni ẹ ti di ẹ̀dá tuntun bí mo ṣe dúró níwájú ẹ̀yin mo dúró lórí àpáta Jésù ah. nítorí pé ilẹ̀ mìíràn yan ni. I doubt that. I seriously doubt that. ǹjẹ́ o rántí ojú atúrarí òwe àkàlà? mo rántí. Oh, good. àwọn gbogbo ohun tó wà ní abẹ́ àkóso ẹ̀ṣẹ̀ mo rántí nígbà tí mo wà nínú èrí mo rántí nígbà tí àgọ́ ara ògbólógbòó nìyí tó digunjalè tó ìgbémiwọ̀ àmọ́ ní báyìí Jésù Kristi ẹni tó jẹ́ kí mọ òtítọ́ yàtọ̀ sí ìyè ẹni tó jẹ́ kí mọ òtítọ́ yàtọ̀ sí irọ́ tó jẹ́ kí mọ ọ̀nà èyí tó sì gbélé mi lọ́wọ́ láti ìgbà náà tó sì bá mi tó ń lò mí ó ti jẹ́ kí gbogbo wọn àtijọ́ kó rìn kọjá lọ nínú ayé mi. anyway Babátúndé Ìṣọ̀lá Fọlọ́runṣọ́ dààmú dààbò tó ń dààmú onílé dààmú àlejò ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ fìríǹdì ọ̀kẹ́ àlọ́kọ́ ló ń kígbe you are under arrest. ọlọ́run àdáríjì yín. Ah, ah, ẹ̀ẹ̀kan lè wọnú ilé ọlọ́run wa kẹ́ wá rò pé lè máa mú èèyàn ọlọ́run bẹ́ẹ̀ yẹn ẹ lè mú wọn lọ o dádì ti wa. ẹ dákẹ́ madam kí ló ṣe yín tẹ́ bá tún dún pínkín bẹ́ẹ̀ yẹn ẹ̀yin méjèèjì níjọ máa kó sí gbàgà ṣẹlẹ̀ gangan ẹ sọ fún wa. ẹgbẹ́ ẹ ẹ láǹfààní àti bèrè ẹ̀rìn tèmi tẹ́ bá dé àgọ́ wa lọ́rùn ẹ máa lọ máa bèrè. you are under arrest. it's okay. my friend handcuff him. Ah. you are under arrest my gentleman. this is a church you have it this is a ah. church okay. Daddy. But let me, Daddy. Yeah? èṣù ọ̀daràn tẹ́ ń pè Daddy. My wish, wíṣ kí ọlọ́run kó ṣì yín lójú kó káwọn tó wà yín lójú yẹn kó ká kúrò kẹ́ lè mọ̀ pé ògbólógbò adigunjalè lẹni tẹ́ ń pè ní bàbá yín move now. ilé yóò dá o àmọ́ mọ̀ kúrò dúró kò ní kú sípò kà. fún Babátúndé ìṣọ̀lá fún ọmọ bàbá tó kú ọmọ máa bá wọn àgbájọ. kí nìkan tó ń dùn yín nínú ṣé torí pé fẹ́ kú lè nìní àbí ọ̀rọ̀ tó bá jẹkùn lẹ́fẹ̀ẹ́ fi ṣe tẹ̀lé ẹni tí wọ́n bá parọ́ mọ́ òun ni ó lè dùn wípé wọ́n fẹ́ pa òun àmọ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kò tí mo ṣe ni wọ́n dẹ̀ ní ẹni tó bá pààyàn nípa ìdá nípa ìdá náà la máa fi pa òun náà Babátúndé Ìṣọ̀lá ọ ṣe ṣe káwọn èèyàn náà rí méjì àbí mẹ́ta kọ́ nínú wọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tó ń pa mí lẹ́rìn náà nìyẹn. kí wàá ní àmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ tó fẹ́ kánjú wọlà bí ti yín. mi nídìí àti advice wọn fún kankan àwọn náà ti rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti rí gbẹ̀yìn adigunjalè nítorí lace òun ló sọ mí di bí mo ṣe wà yìí káwọn náà má ti torí nǹkan kan kọ́ lọ sọ pé àwọn èèyàn adigunjalè láàyò ó ti tán. ó ṣe ṣe fún ìjọba láti pa mí dànù nítorí pé ẹni tó bá pààyàn pípa ni wọ́n pa àmọ́ ohun tí a mú mi rí lóru mọ́jú bóyá òun gangan ló fà á tí ìpinnu yín tí ò tí ì fi ṣẹ lórí mi ọ̀gá ní ọjọ́ tí wọ́n wá mú mi ó ní tọ́lọ́run bá mi sọ ṣe ṣe jẹ́ kó jẹ́ pé torí tìyín gangan wọn ni wọ́n ṣe wá mú mi lọ́jọ́ tán. ìyàwó yín wà ní kọ́ndíṣọ̀n kan tó le wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó yín nítorí pé wọ́n sọ pé wọn ò lè dá ọmọ náà bí operation tó fẹ́ ṣe fún ìyàwó yín kì í ṣe ti ìyàwó yín ẹ lọ wá omi wá omi kómi tó bá wù yẹn gbé wá ẹ jẹ́ kí a gba àdúrà sí kí ọ̀rọ̀ wọnú ẹ̀ kí a ṣe tẹ̀lé tí ìyàwó yín bá mu omi náà tán kò lè tó ìṣẹ́jú méjì kó tó di pé ìyàwó yín bímọ DPO yín ẹ má jẹ́ kí ó jókòó sórí àga wọn ní ọ́fíìsì ní àárọ̀ ọ̀la nítorí pé iná ńlá wà ní orí àga náà ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn òní wọ́n máa ń dọ̀rọ̀ lọ́rùn wò ni wọ́n máa ń bá sọ̀rọ̀ ọlọ́run àmọ́ tí wọn ò kí ń kakún tí ọ̀gá yín ò bá kakún àbí tí ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ò sọ fún wọn ọ̀gá yín ò ní di aago méjìlá ọ̀la arákùnrin kan wà ní ẹ̀gbẹ́ mi nínú sáyà ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ òun ló ń jìyà ẹ̀. tó bá di àárọ̀ ọ̀la àṣírí ẹni tó wà nídìí ọ̀rọ̀ náà àtú tó bá ti tú ẹ fi sílẹ̀ jẹ́ kó máa lọ lálàáfíà ẹ tètè dá mi padà sínú sẹ́ẹ̀ àsìkò àti gbàdúrà alẹ́ ti tó. madam ah ẹ̀dá fẹ́ máa sọ ojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ọ̀gá lẹ́ẹ̀kan ah irọ́ o tí ìfẹ́ tí èmi àti ọ̀nàrẹ́bù ta ní síra wa ìfọ̀gbẹ́ bí mo ṣe ń ṣe àtirú yẹn tí fọlọ́n sọ fún rẹ̀ jẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èyí tó ṣojú tí mò ń ṣe yìí. ẹ má bínú ọ̀nàrẹ́bù adélakùn náà ló rán mi sẹ́yìn wọ́n ní kí n fún yín ní envelope yìí. envelope. kẹ bá wọn fún pastor fọlọ́runṣọ́. ok ẹ bá mi kí wọn tán bá ti pè kẹ kí wọn. wọn á bọ. máa fi jíṣẹ́ ẹ jẹ́ bá mi jíṣẹ́ fún wọn kẹ̀dẹ̀ tí wọ́n bá mi sọ fún wọn pé honourable ní táwọn bá ti dé láti Amẹ́ríkà àwọn máa make sure pé àwọn wá gbogbo miss láti yọ wọn kúrò ń bí báyìí ìgbà tí wọ́n wà ń bí báyìí hmm. wọ́n náà prophesize fáwọn pé àwọn máa jáde ń bí báyìí then táwọn bá tún jáde síta àwọn máa rí àgbéga àgbéga àgbéga gbogbo ẹ̀dẹ̀ ló ń ṣẹlẹ̀ so ẹ jọ torí Ọlọ́run ẹ make sure pé owó yẹn dọ̀dọ̀ wọn. máa ìyẹn nìkan kọ́ ó tún ṣì kọ́. ni kì í fún yín lélẹ̀yìí èmi. ẹ bá mi kí wọn o tó bá ti pè kẹ ẹ bá mi kí wọn kí wọn dọ́ gidi. ẹ jọ torí ọlọ́run ẹ bá mi fowó yẹn jíṣẹ́ o ẹ mi jù pé deliver ẹ fún wọn ṣe ti bọ. madam màá fi jíṣẹ́ ṣe ọ̀nà bílẹ̀ fẹ́ gbà bíbí. nù ibẹ̀ ni mo bá sà. ẹ jẹ́ kí n sìn yín ah, màá fi jíṣẹ́. Ah ta ló tóbi ju ọlọ́run lọ. ọba tó lágbára lórí mi. ta ló tóbi jù láyé bí kò ṣe wọ ọlọ́run mi paorisi òde. Alabi Alabi Túnjí. báwo ló ṣe mú kọ mi. àórìṣì o. ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ iṣẹ́ náà ibi ńlá wà lórí ẹni tí a fi iṣẹ́ rántí kò jẹ túnjí ẹ̀gbọ́n ẹ̀ kan wà obìnrin ni ewu wà lórí ẹ̀ báyìí báyìí báyìí báyìí wọ́n fẹ́ gbé oúnjẹ kan fún ẹ̀gbọ́n ẹ̀ náà ẹyin kan wà tí wọ́n fi sí orí oúnjẹ náà saori tiripa tí ẹ̀gbọ́n ẹ̀ bá jẹ ẹyin náà ah, ọjọ́ tí ọlọ́run kọ fún láyé ayé padà ìdí rèé tán fi ní ọmọ aráyé lè fa ọwọ́ ọgùn sẹ́yìn wọn ò lè pa kádàrá dà ní wọ́n á fa ọwọ́ ọgùn àǹtí ẹ̀ sẹ́yìn ó ṣeé ṣe kó gba ibẹ̀ lọ gbogbo agbára tí o bá ní bí o ṣe wà yìí ó ní kó sà láti fi jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ máa jẹ ẹ̀yìn náà. dòdò ọmọ nǹkan tó yà mí lẹ́nu nù rẹ̀ àwa wà ń bì ẹ̀gbọ́n mi wà ń gbòòrò ìwọ ń rí oúnjẹ tí wọ́n. ẹ̀mí ni ọlọ́run bí àwa kò tilẹ̀ rí ni ó rí wa ó mọ gbogbo ó sì lè ṣe gbogbo àsìkò tó fi ń bi mí léèrè ìbéèrè paori sinuriti rika. túnjí tí ò bá fẹ́ fi etí gbọ́ wípé ẹ̀gbọ́n ẹ̀ náà ti kú ohun tó dára jù ó ní kí o wá bí ẹ̀gbọ́n ẹ̀ ò ṣe ní jẹ ẹyin tó wà lórí oúnjẹ náà. gbàá. ṣe sí ọ. ẹ jọ ẹ yá mi fóònù yìí mo fẹ́ fi pè é ẹ dákun torí Ọlọ́run. fóònù tèmi orí ẹ burú ètí mo fún níjẹta tó o lò sọ̀sanwó ẹ̀ ah, wọn bá bẹ lọ́ra sẹ́ẹ̀tì fún mi àbí rẹ ra káàdì fún mi. kí wàá ní ọ̀nà àbáyọ báyìí n ò rí fóònù tí mo fẹ́ fi pẹ̀gbọ́n mi. ọ̀dà yóò ní sùn sọ́wọ́ ni kò sépè fáwọn ẹyẹ ilé yìí máa yé ẹ kú sẹ́kẹ́ múra sísẹ́ yín o wọ́dáwọ́dá. ìgbàgbọ́ rẹ ti mú ọ lára nítorí wípé o sọ pé ọlọ́run ẹ̀rí pa irọ́ nítorí wípé o sọ pé ìran èké ni mọ́ nítorí pé o ní ìgbàgbọ́ wípé ọlọ́run wà síbẹ̀ ó ń ṣe iṣẹ́ ìyanu sáórì tìrìkà ìyanu náà ṣẹlẹ̀ láyé ẹ̀ bí àwa bá ní ìgbàgbọ́ bíi hóró mustadi a ó pa àṣẹ fún òkè kí ó ṣídi yóò sì ṣí ní orúkọ Jésù àmín bàbá mímọ́ ọba tó pọ̀ nípa àti agbára gbé ọ̀gá nítorí pé ìwọ ni Ọlọ́run ìwọ ni ọba tó ń mórírí jáde nínú àìrí ìwọ ni ọba tí ó pa ibi dà tí ó sọ ibi dìrì ìwọ ni ọba tí ò ń yí ikú padà tí ò ń sọ di ìyè ẹ̀gbọ́n arákùnrin yìí oúnjẹ tó wà níwájú rẹ̀ náà tí ó fẹ́ ṣe àkóbá fún má jẹ́ kó jẹ. àmì jésù. má jẹ́ kó jẹ. àmì jésù. má jẹ́ kó jẹ. àmì jésù. má jẹ́ kó jẹ. àmì jésù. má jẹ́ kó jẹ. àmì jésù. má jẹ́ kó jẹ. àmì jésù. ọ̀rọ̀ ti jáde kí àṣẹ tẹ̀lé má jẹ́ kó jẹ. àmì jésù. olúwa má jẹ́ kó jẹ. àmì jésù. sàtàlà bóore ní sèké a gbé ọ̀gá torí pé o ti ṣe mímọ́ a yàn torí pé ìwọ ni ọlọ́run bàbá gba ọpẹ́ wa olúwa gba ayé wa ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. Ah, túnjí ẹ̀mí ọlọ́run ò lè fi wá sílẹ̀ fún àwẹ̀ àti àdúrà dáadáa láyọ̀ àti àlàáfíà kó tó tó oṣù mẹ́ta ẹ̀gbọ́n ẹ̀ á abo ẹ̀ lọ́wọ́ á kí ẹ ní ilé yín pípé ò ṣe wọn jọ́ Rubbish. wọ́n ní àwọn ènìyàn mi ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀ àìní sùúrù àti àìmọ̀ tó kàn ní àsìkò tí ó yẹ. síbẹ̀síbẹ̀ ó ṣì ń yà mí lẹ́nu. Ah, kí ló ń yà ẹ́ lẹ́nu ń bẹ̀ eléyìí kọjá àbámúdá iṣẹ́ ìyanu mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin lẹ́ẹ̀kan náà àá wọ́n ti kí wa pé ewu ọmọ ìyàwó Yewọlé ń sìn àwọn tó ní wọ́n máa wá fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ wọ́n ti wá ojú gbogbo wa ni case file ti lana ẹ̀dẹ̀ tó gbọ́ tó sọ wípé DCO e tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ló fẹ́ pa mí kí la tó ń wá láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ènìyàn ọlọ́run ò ní ọmọkùnrin yẹn. ọ̀gá èyí tí ò yé mi bẹ́ẹ̀ dáadáa ó ní pé bíbélì náà ló sọ pé ẹni tó bá ti fi idà pani ikú idà ló yẹ kó náà kú ṣá máa filẹ̀ pé kókó máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tí kì í bá ṣe ọmọkùnrin yìí ó ṣeé ṣe kí ẹ̀mí tèmi tìyàwó ẹ̀ àti tọmọ kó má wà láàyè láyé lọ́jọ́ tòní ẹ o èmi ò ní ká fi sílẹ̀ o ṣùgbọ́n mo kàn fẹ́ kí a ràn lọ́wọ́ torí ó ṣeé ṣe kó jẹ́ wípé nínú àwọn ẹbí tèmi tàbí tiẹ̀ wọ́n lè nílò ọmọkùnrin yìí lọ́jọ́ ọ̀la ìyẹn mo fẹ́ ká rò ó bá àtẹ̀rù gbogbo nǹkan at least tá a bá tètè wo ti life mi tó save ó yẹ ká lè ran ọmọkùnrin náà lọ́wọ́. mo mọ̀ wípé ọlọ́run ni mi ń lò tó pọ̀ àmọ́ àìní sùúrù mi òun ló fa gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi àìfi ìjà fún ọlọ́run jà òun ló gbé mi dé ipò tí mo wà lénìí nítorí pé ọba ẹ̀rí mọ gbogbo ó sì ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo ni ìtorí ẹ̀ ni mo ṣe ń sọ ọ́ wípé tí ọlọ́run bá fẹ́ lo ènìyàn kí ènìyàn farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé nítorí nǹkan kékeré tó ṣẹlẹ̀ A dẹ̀ sọ ara ẹ̀ di rádaràda á sọ ara ẹ̀ di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa máa sọ̀rọ̀ nípa ẹ̀ títí ayé nípa nǹkan burúkú irú ìgbésẹ̀ tí èmi gbé òun nìyẹn àìmọye àwọn èèyàn ó ní àwọn adigunjalè á wá sílé wọn wọ́n á pa ìyá àti bàbá ẹ̀ tàbí kí wọ́n kó nǹkan ní wọn lọ á wá ti torí eléyìí á lọ darapọ̀ mọ́ àwọn adigunjalè wọn jọ máa jalè kiri irọ́ ni ohun tí ó wà nínú ọlọ́tí òun ni ọtí ń papà ẹlòmíì ò rówó jẹun kò rí ibi tó fẹ́ sùn ìtorí ẹ̀ ló ṣe sọ̀rọ̀ ẹ̀ di aṣẹ́wó ó ṣe ń gbé ọkùnrin dúdú bẹ́ẹ̀ ló ń gbé pupa bẹ́ẹ̀ ló ń ṣe káàkiri irọ́ ni àìmọye àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tọ́lẹ̀ ti di nǹkan ńlá náà ní orílẹ̀-èdè yìí ohun tó wà nínú ọlọ́tí lọ́tí ń papà. ẹ wo ẹ máa ṣáájú mi kúrò níbí gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí mò ń sọ kó lè wúlò fún yín tí ẹ bá dé ta pàápàá jùlọ ìwọ ìmọ̀ràn tí mo ti gbà ẹ́ á dáa kí o mú lò. màá mú lò. paori nítorí nínú àkọsílẹ̀ ẹ̀ oyè ń padà bọ̀ ń bílẹ̀ kan sí. Ah. bẹ́ẹ̀ lọ́nà wo. mi ò lè sọ ọ̀nà gbogbo tí mo sọ fún ẹ tí wọ́n bá sọ nǹkan tí ò dáa nípa èèyàn kí èèyàn fi àdúrà rẹ̀ ni. olóṣèlérè ayé ò dáa kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń bára yín jà. bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ lórí bu ara yín ẹ̀wọ̀n kẹ́kẹ́ ẹ̀wọ̀n bẹ̀. kí ni ẹ fi oúnjẹ fi ẹ fi ẹ fi oúnjẹ oúnjẹ oúnjẹ. wọ́dà wọ́dà. ṣọlá fọlọ́ṣọ́. arúgbó igbákejì òòṣà alọ́ kọ́lọ́hún kígbe. òòṣà òòṣà fọlọ́ṣọ́. òòṣà. I don't go Babatunde Ìṣọ̀lá Fọlọ́runṣọ́. Arúgbó ìgbákejì òòṣà. Alákọ̀ọ́lẹ̀ òògbé. Babatunde Ìṣọ̀lá Fọlọ́runṣọ́. Òòṣà òde òòṣà òde òòṣà. Aratile ijola folonjo Aratile